الرحمن الرحيم باب عطاء الشاعر إذا خاف شره حدثنا محمد قال حدثنا علي قال حدثنا زيد بن حباب قال حدثنا يوسف بن عبد الله بن نجي بن عمران بن حسين الخزاعي قال حدثني أبي نجيب أن شاعرا جاء إلى امرأة بن حسين فأعطاه فقيل له تعطي شاعرا فقال أبقي على عرضي باب لا تكرم صديقك بما يشق عليه حدثنا محمد بن مثنى قال حدثنا معاذ قال حدثنا ابن عون عن محمد قال كانوا يقولون لا تكرم صديقك بما يشك عليه الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين آمين adọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tó kọ́dà tó ní ká máa bẹ lórí dáadáa lórí imanu àlàáfíà wa sàlámà àmàlóore torí pé ipa wa ò ká ìṣẹ́kù wa lórí ilẹ̀ bí ó jẹ́ pé pẹ̀lú àánú rẹ̀ àti ìyọ̀ǹda rẹ̀ àti ìfẹ́ rẹ̀ lórí wa abẹ́ẹ́nú àánú rẹ̀ ọlọ́run gbogbo tí máa ba àwọn oore yìí jẹ́ mẹ́jọ tọwọ́ wa wá o ṣe wá lẹ́rú tí ó lè máa dúpẹ́ lórí oníranran oore tí Allah ṣe fún wa tàbá wò ó sóore ṣẹ́kù wa eléyìí tó jẹ́ wípé gbogbo wa là ti ń gbóòórùn àtẹ́gùn dáadáa tó jẹ́ pé ọ̀pọ̀ rẹ̀ nu àtẹ́gùn àlìjẹ́nà ni torí wípé nafahatul rahman àwọn tí àsìkò kẹ́ tí àsìkò àánú bá ń súnmọ́ àmọ́ yìí Allah subhanahu wa ta'ala ó tí a bá mú ìdá kan nínú ìdá mẹ́ta ní oṣù ṣàbán kò sí ti ń sọ fún wa yìí pé láàrin àwa àti Ramadan ohun tí ń dínkù ní ogúnjọ́ eléyìí tó jẹ́ pé wàmìnà àhúnà níbi láti mọ̀ wípé anabi sallallahu alayhi wa sallam ìpalẹ̀ máa rẹ̀ fún Ramadan ó ga púpọ̀ so eléyìí la fi ń bẹ pé kó jọ ẹnu ọba tí wọn mọ̀tọ́ náà kú sí ìmọ̀sàjì ọba wa lórí dáadáa kí ọlọ́run kó ka èmi àtẹ̀yìn àti gbogbo olùgbọ́ wa kó kà wá sínú ẹni tí ó gbà lórí ilẹ̀ bàbá wa gbà kó kà wá sínú ẹni tí ó gbà lẹ́sìn lọ́wọ́ rẹ̀ ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run ìyá wa umu salama kíkẹ́ àtọ́lọ́ ọlọ́kùn mọ́ bá nẹ́bù wa muhammed ó ní anabu muhammed sallallahu alayhi wa sallam ó àrà òyẹ̀sùn mùsàárẹ̀ ni mú tàtàbí àyìn ó ní mi ò rí ànábì kí àtọ̀lọ́lọ́ kó máa bá kó gba àwẹ̀ oṣù méjì kó tẹ̀léra wọn ilá àyàfi ṣàbẹ́n wà rọ̀mọ́dọ́n Allahu kí ló fàtà ànábì fi ń gba ṣàbẹ́n tí ń fi fi rọ̀mọ́dọ́n àtẹ̀lé ń dálà àlà shay'in tí máa ń tọ́ka lórí nǹkan kan tàdúlù àlà hàrà ṣàhàrì àbí àṣàrì ń tọ́ka lórí ọlá tí ń bẹ fún abẹ Allah subhanahu wa ta'ala kó gbà lọ́wọ́ wa èyí tí ọlọ́ọ̀bà aláàbá fọ́wọ́ náà níyọ̀ǹda ẹ ká gbà nínú oṣù a fi lè máa palẹ̀ mọ́ fún oṣù kẹ oṣù kẹ tí ń bọ̀ gbogbo tí arùpúlò ká ìrújú bá wa lóṣù Ramadan ẹ ká gbìyànjú ká tètè máa filẹ̀ díẹ̀ àti ká tètè máa yanjú àwọn yẹn aláàkójọ kó akíwá padà sórí ètò wa kò ní sọ̀sọ́nà níbi tí àti mọ̀ ń gbé yẹ̀wò tíra bàbá olùmọ̀ àgbáni abu abdullahi muhammad bin ismail al-bukhari rahimahullah rahmatan wa afa ọlọ́kọjọ masaba kẹ́ bàbá náà torí pé ẹ̀kọ́ tí bàbá yẹn kọ́ kalẹ̀ fún wa ah allahu akbar òbí yẹn bá lọlẹ̀ china tó rìn lọ láti nàìjíríà wa kò lè kan tó lè lórí tó torí pé wàhálà táwọn yẹn ṣe wàhálà yẹn ju kéèyàn rìn láti nàìjíríà pẹ̀lú ẹsẹ̀ àdókògùn ràkúnmí lọ sí china torí pòun ló ń wá àwọn eléyìí tọ́ falbilad wal hufuq wọ́n rìn káàkiri torí pé wọ́n fẹ́ kó ọ̀rọ̀ ìjọ àwọn èèyàn rò pé wọ́n jòkó ńlẹ̀ láti kọ́ kójọ lójú kan ní rárá wọn ò jòkó ńlẹ̀ láti kójọ ẹ jẹ́ kó yé wa dáadáa. ẹ̀kọ́ yìí àáfà wọ́n rìn láti Baghdad láti Baghdad lọ sí Sham láti Sham wọ́n padà lọ sí Andalus láti bẹ̀ wọ́n wá padà kó tó wá kọ́ sínú tíra rẹ̀ gẹ́gẹ́ kó tó lab documentation yóò wá padà sí Medina. summa yusalli rak'atayn yóò wá kí méjì kọ́bùlà an yaktuba hadithan fi sahihi kó tó di pé yóò kọ́ hadith kan kó tó kọ́ sínú wo subhanallah ajá àwùlẹ̀ jama'u hadil ulum al-alaf al-ulufu àwọn ẹgbẹ̀rún nínú ẹgbẹ̀rún nínú hadith tó kójọ yìí wọ́n kójọ láti fẹ́ni tí fi ń sin ọba aláàánú lọ́lọ́ọ̀bá aláàtì ti báríkà ṣe fún wọn torí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn àkọlé tán fún hadith yẹn àáfẹ́ rí wípé ìyẹn fẹ́ lè má ronú lórí ẹ̀ torí pé n tó lè tọ́ ayé wa ṣe ni n tá sì fi rí ọ̀nà ọba adẹ́dàmíjọ́ gbangba kìyàmà ọlọ́run kó jọba wa sanwó lẹ́sàn-án lórí kó jọ ìkẹ́ àti àánú rẹ̀ kó mọ bá ti bá ànábì wa Muhammad ẹni tó jẹ́ pé òǹkà lọ́lọ́ọ̀ba aláàárán pẹ̀lú ọ̀rọ̀ tó tóbi a rí pé báàbù tà kàlọ́ báàbù mẹ́mẹ́dáhà ṣẹ̀hẹ̀ èyí ní í ṣe pẹ̀lú àwọn tí wọ́n máa ń yíyàn níbi orin yóò máa ṣẹlẹ̀ tàbí capcity sọ́dọ̀ ẹni tí kì í ṣe tẹni eléyìí jẹ́ nǹkan tó wọ́pọ̀ pàápàá jùlọ láàrin àwọn àfáà wa àti sọ̀rọ̀ yẹn níjẹjọ àfi ń sọ wípé a tipẹ́tipẹ́ káti ẹ̀kọ́ sí anábọ̀ Muhammad ẹni takọrin yìn lójú rẹ̀ sótìyẹ tí anábì wọn lé wa fẹnu ara ẹ̀ sọ fún pé o ò yìn tó yìn yẹn sótìyẹ ó ní àádà rọjùlọ ó ní yíyìn tó yin ó ní oskut anabi dalakẹ ó oyin ọba adẹ́dà inna rabbaka yuhibbul amda ọlọ́run rẹ onífẹ̀ẹ́ kíni ẹ̀yìn torí pé òun fún rẹ ti yin rárá rẹ kéèyàn tó yin àmọ́ òun oskut dákẹ́ torí pé ẹ̀yìn máa jẹ́ kéèyàn jọrọ ẹni lójú ó máa mú ni kọjá gbogbo àwọn akọrin nínú aburú ń bí so ẹ wá wo orin tí ń bẹ lónìí táwọn èèyàn ń gbọ́ táwọn tì eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀ rẹ̀ ẹ̀ lè rí ẹ̀kọ́ kan láti tòsí àbí láti jìnnà pé ẹ̀kọ́ kan ni bí ó jẹ́ pé n tó lè kó bá ayé èèyàn àtàlẹ́kẹ́ amáyàn n tí ó ba ìjọmọlúwàbí jẹ́ lára èèyàn níbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ orin táwọn èèyàn ń gbọ́ lé ni so orin eléyìí tó dáa tá a sọ pé ó dáa lànà bí n sọ pé kíni lágbájá jìnnà sí i torí ni torí ìṣesí àwọn akọrin aṣàlàyé fún wa níjẹjọ wípé anábíwá Muhammad kí àtọ̀lọ́ náà kú máa bá nínú tọ́ba adẹ́dà gbé jìnnà sí láti káwọn èèyàn má bàa kà sí torí apá kan nínú ọ̀rọ̀ tọ́lọ̀ fi ránṣẹ́ sí táwọn èèyàn rò porin ni Allah subhanahu wa ta'ala ó gbé jìnnà sí pé wa ma allamna ash-shi'ra àkọ́ lórin orin kọ́là ń kọ́ orin kọ́là fi ránṣẹ́ sí wa ma yanbaghi la kódà tó bá wá sọ pé òun fẹ́ lọ kọ́ fún rẹ̀ kò tọ́ kó ẹni uwa ń ta àfihàn náà ni pé ìlà zìkìrò ọkọ̀ ànàmọ́bí ni yóò jẹ́ wípé ìrántí ni yóò jẹ́ a jẹ́ pé káàtì ẹ̀sọ́ pórin kó bá jẹ́ ìrántí yóò jẹ́ orin ẹlẹ́yẹyọ kò wá ní jẹ́ orin tí wọ́n lùlù sí yóò wá jẹ́ nǹkan tó mú ọgbọ́n wá yóò jẹ́ nǹkan tó mú òye wá tí ó máa bá nu òfin tọ́ba adẹ́dà ṣe kíni tọ́pa wa abẹ́ aláàkójọ máa fẹ́ ọ̀rọ̀ ń sí wa so ìyẹn ni pé àbíyèsí eléyìí tó tẹ̀lé àbíyèsí yẹn náà nígbà táwọn ẹbí sọ pé màdá tuka wà màdá tuka wà màdá tó lọ́ọ̀ tó ti ńgbà tárakùnrin àdéhùn nàríṣà tó tẹ̀lé ó ní mò ń yẹ mò sì ń yan ọba adẹ́dà kí lànà bí n sọ fún un pé amma inna rabbaka yuhibbul hamda so ànábì ń sọ fún mi pé tó bá pé tọlọ́hún rẹ ni ó nífẹ̀ẹ́ sí kéèyàn máa yẹn torí pé inú táwọn ti gba nǹkan lọ́dọ̀ ọba tó dá wa aṣàlàyé fún wa níjẹ̀jọ́ òun náà ní ká ṣe kíni ká yìn alhamdulillahi rabbil alamin afdalu du'a inda àdúà tí ànábì sallallahu alaihi wasallam tó ní ẹni bá ṣe ọlọ́run ó kà kúò fún ìbànújẹ́ ọkàn rẹ̀ tí máa ń fèsì rẹ̀ tábà lọ́wọ́ dùhàwù yẹn kò sí nǹkan kan tá dùhà yẹn kó sínú kọjá kínní ẹ̀yìn fún ọba adẹ́dà so Allah subhanahu wa ta'ala là máa ń yìn tá a máa ń gba orí ńlá lọ́wọ́ rẹ̀ ẹni tá a máa ń yìn tá a máa fi gba orí àmọ́ o pẹ̀lú àlà tó bá fi yìn rẹ̀ pẹ̀lú àlà tá nàbì fi yìn pẹ̀lú àlà tí ó tọ́ láti fi yìn ó ti yé wa a lè torí pé ọlọ́run nífẹ̀ẹ́ yìn kéèyàn wa máa yìn pẹ̀lú tí kì í ṣe tiẹ̀ àbí tí ò tọ́ sí àbí tí ọlọ́run ò fi yìn rẹ̀ àbí tá ànábì ṣe kíni tí ò fi yìn gbogbo bí táàtì lọ derive àwọn ẹwẹ́ ẹ̀yìn nìyẹn ẹ wo bí ànábì sallallahu alaihi wasallam nínú àdúrà eléyìí tó fi yìn Allah tó ní ká fi máa wá ìṣípayá ìtúká ìlàkúrò níbi ìbànújẹ́ tó wọlé máa kàn wá oníkàsọ pé la ilaha illallahu لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم tábà wo dùhà òye pátápátá gbogbo mọ̀dúnmọ́nù tó wà ń bẹ̀ so ó lọ́ba tí àmọ́ yìí túmọ̀ ń ṣàlékún rẹ̀ fún wa. àárí báàbù tó wá tẹ̀lé ìyẹn ojú pọ̀nà tí bàbá kọ hẹ́dẹ̀ tó tẹ̀lé ó ní báàbù ní ẹ̀tọ́ ìṣáàìrọ̀ ìṣáàìrọ̀ ìṣáàìr sharrahu ojúpọ̀ ọ̀nà tó ní ṣe pẹ̀lú ìfún akọrin lẹ́bùn ìfún akọrin ní nǹkan nígbà tá a bá ń bẹ̀rù àbúrò ọ̀wẹ́ Allahu akbar tó túmọ̀ sí wípé àwọn kan wà èyí ó fọ́ọ̀lù sọ́wọ́ wọn wọn wàá máa yin ni ẹ wà á ní ní ọ̀nà àbáyọ kọjá kẹ́síkíní kẹ fún wọn nìkan kì í wá ṣe pé ẹ fún wọn nítorí ìfẹ́ nu yín bí ó jẹ́ yí pé torí pé ẹ̀ ń wá ààbò fọmọlúàbí yín látara pé wọ́n lè fi sùtá sọmọlúàbí bọ́lá mọ́tọ́ máa lọ fi sùtá sọmọlúàbí yẹn tí akọrin àbáwọn alágbé bá dún wájú rẹ̀ tó máa ń lùlù tó ń lùlù tó ń kọrin tó ń ṣe gbá tó bá ti fún wọn lówó wọ́n yí ìlù yẹn padà wọ́n yí orin yẹn padà wọ́n bójú èèyàn jẹ́ yẹn so ìlà àwọn èèyàn á fún ẹjọ́ lọ ṣùgbọ́n náà lámọ̀ títí tó wà nígboro eléyìí tá à ń rí káàkiri ọlọ́run tí ò jẹ́ kó rí bẹ́ẹ̀ so àwọn yẹn pàdé rẹ lẹ́nu mọ́tò wọ́n kásẹ̀ sókè wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ fòye tó o bá fún wàhálà òde torí pé àwọn náà ni wọ́n dá wàhálà lẹ́lọ wọ́n lè gbá bọ́dì mọ́tò tó bá dìgbà míì wọ́n lè fi gọ́ náà fún mọ́tò kó sí tí wọ́n lè ṣe kọ́lọ́ọ̀bà aláàkójọ kó là wá àjẹpẹ́rú ẹ̀ náà ti máa ń ṣẹlẹ̀ tipẹ́ òun ni bàbá wa abu abdullahi muhammad bin ismail ló mú ọ̀rọ̀ wá eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn ẹni ìṣáájú òní hadathana ali bin medini hadathana zayd bin hubbab قال حدثنا يوسف بن عبد الله بن نجيد عن عمران بن حسين الخزاعي عمران بن خزي بن حسين الخزاعي òní sàbí ànábì Muhammad àmẹ́ni tó lọ́rọ̀ yìí gan ọmọ rẹ̀ ni kí wàá tún sọmọ ẹ̀ ọmọ ọmọ rẹ̀ Yusuf bin Abdullahi bin Nujayd òun ló ní ọ̀rọ̀ yìí gangan òun ló sọ wípé hadassani abi Nujayd Yusuf ló ń sọ̀rọ̀ ìyẹn túmọ̀ sí pé bàbá Nujayd gangan bàbá Yusufu Abdullahi ni bàbá bàbá rẹ̀ nínú Nujaid àmọ́ máa ń tọ́ kí ọmọ ọmọ sọ pé bàbá mi sọ pé ọmọ ọmọ máa ń pe bàbá rẹ̀ ní kíni ní bàbá ló fà tí Yusuf sọ pé àdásá ni abi Nujaid bàbá mi wíwá bàbá rẹ̀ ní Abdullah ó wa bàbá bàbá ní kíni gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé bàbá bàbá ó lè pe ọmọ ọmọ rẹ̀ ní ọmọ mi tí ò sí èméjì rárá lórí ẹ̀. kí ni ó sọ ó ní anna sha'iran ajẹ́pọ̀ wà ní jòkó yẹn ó ní anna sha'iran ó ní akọrin kan jaa ila Imran bin Hussein ó wá bá bàbá bàbá mi Imran ọmọ Hussein ìyẹn sahabiyyil jalil radiyallahu fa fa'atahu ó wá fún lówó. fa àtọ́ òfun lọ́rẹ̀ǹta fa àtọ́ òfun lẹ́bùn fakíìlà làwù àwọn yẹn wá sọ fún pé àá kẹrẹ sàhábà ṣẹmọ yìí pé ẹ má gbàgbé àwọn hadith kan tá a kọ lọ pé tẹ ẹ bá rí onímàdáhì fọsọ àlẹ ìtòrọ ẹ dá yẹ̀pẹ̀ sí lójú ẹni tó ti mú agbéníṣẹ́ sọ yẹn ló pàtàwọn sàhábà àwọn tó wà níjókòó àbáwọn tábìlì tó wà níjókòó yẹn sọ pé fakíìlà làwù tú ti ṣàìrọ́ akọrin lẹ́yìn náà máa fún lówó ẹ máa falágbe lówó tí ìbá jẹ́ pé EFCC tí wọ́n dẹ àwọn ajá wọn ta tó ti di pé wọ́n ti rẹ́ni tí ń fowó mọ́yàn lórí ní ìsìn wọn lè gbé ẹ rí i pé yẹn bà wá jẹ́ nílé aláwọ̀ dúdú tó kéèyàn ó ṣe kí ni kó gbé pásù owó kó dẹ̀ máa ṣe kí ni kó dẹ̀ máa spray rẹ̀ sórí èèyàn á kà á sí tòtún wọn fi rí sí ni pé nínú sísí tí ò dáa tí ò bọ́ pọlọmú ni tó tá a gbọ́dọ̀ ṣọ́ra lórí ẹ̀ dáadáa tó tá a bá fẹ́ bùn yẹn lẹ́bùn ẹ fi sínú envelope ẹ ṣe gbá àkọ́kọ́ ni pé ẹni tí ń náwó bẹ́yẹn fún yẹn lórí ó ń oppress àwọn kan yàní ó ń kó bá àwọn kan tí wọ́n wò ẹlẹ́ẹ̀kejì ẹni tí wọ́n ná lówó yẹn tó bọ́ sí rí owó yẹn tó ti pọ̀ lára rẹ̀ yóò wá máa sọ tí kìí ṣe tiẹ̀ fún yóò máa yìn pẹ̀lú ẹ̀yìn tí ò lẹ́tọ̀ọ́ sí torí pé kò fẹ́ kówó yẹn ó ṣe kí ni kò dúró lóye àárí gbígbà táwọn èèyàn bá ná lẹ́yọ lẹ́yọ tán tọ́wọ́ bá ń ro wọn wọn àmọ́ ju bọ́ńdù àǹtí rí náà sìn kọ́lọ́ọ̀bà aláàkójọ kó sàmójúkò fún wa rọ ara fasado filbari wẹlba bí máa kẹsàbàtà èdè náà gbogbo wa là ń pariwo pàwùjọ yóò da àsìkò ibo ló àtọ́fà wa ni o eléyìí táwọn èèyàn ṣe tó pọ̀ láwùjọ yìí àtọ́fà àwọn èèyàn ni gbogbo kidnapping banditi nkankan amrobri wọ́n fọ́lé wọ́n ṣe gbá ó yahoo ó ṣe yahoo plus gbogbo àwọn yẹn kò sí kankan kọjá pé torí pé àwọn èèyàn oppress àwọn èèyàn àwọn èèyàn oppress ara wọn tí yẹn bá ti pọ̀ láwùjọ lọ ara ìfàsádò fi gbàrọ̀ ọ̀dà àìfọkànbalẹ̀ àìfinúfẹ́dọ̀ àìfi ẹ̀dọ̀ lórí òróòrò bí yorùbá sì máa ń sọ ní òpin ṣẹlẹ̀ dúkìá ọkàn ní balẹ̀ lórí ẹ̀dẹ̀lẹ́ so torí wípé àwọn èèyàn ti rí pé àwọn èèyàn ọ̀pẹ́ àti òun náà fẹ́ náwó fẹ́lẹ́rẹ́ so èmi ò rí ibi táwọn èèyàn ti fẹ́ sọ rẹ̀ níta tí wọ́n ń gbé ọrẹ̀ níta lọ báwọn èèyàn nílé gbogbo làwọn àtọ́ nídìí ẹ̀ wà àmọ́ nípa náwó fẹ́lẹ́rẹ́ ibẹ̀ làwọn èèyàn ti máa ń to láìn so àwọn èèyàn gbéwó lọ́wọ́ báyìí wọ́n wà to láìn bí ìgbà tí wọ́n fẹ́ rajà wọ́n tò lórí ìlà wípé ìwọ ná tiẹ̀ tán kí n wo iye tó ná òun ló ti wá wo tẹni tó ná kọ̀ọ̀kan yóò àtúnlọ gbé owó mi pé yóò máa náwó sẹ́yìn báyìí kó owó wa ẹ jẹ́ ká jókòó mọ̀ yìí pé ó ju bẹ́ẹ̀ lọ òun fẹ́ kó fi thirty minutes kó fi kí òun kò sí tí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé wàhálà ni ẹni tó wá ní tí ò wá fún yàn tí ò ná fi lérè kílẹ̀ rò pé lérè ó ṣe wọ́n máa kọrin bu <laughs> alówó mọ́lẹ̀ náà àìrìpẹ́nu àwọn tí wọ́n máa fi bú àwọn èèyàn náà tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tó tí yóò bá sóore tí ó bá fún yàn ní nǹkan yóò ṣe on normal ground on neutral ground yóò ṣe nítorí tọ́lọ́n yóò ṣe fẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí i lè sáhìlì wàlmahrum àwọn tí wọ́n jẹ́ ẹni tí ń tọrọ tí wọ́n ní wàlmahrum àwọn tí wọ́n ní tí wọ́n ní béèrè ọlọ́kọjọ kọ́ mọ́sá yọ ní sí wa. lọ́pàá táwọn sọ̀hábà awẹ́ tàbíyí wọ́n sọ fún Imran ọmọ Hussein pé tó ti ṣàìrán faqal wọ́n ní Imran sọ pé ó ì alárìdì ẹ̀yìn kan wo bẹ́ẹ̀ ni fífún tí mo fún yẹn ń ṣe torí kankan kò tinú mi wá mò ń fa mò sì ń wá ààbò fún ìjọmọlúàbí mi ṣàtìrí pé tó tẹ wọ àwọn sàhábà wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n ìṣẹni tí ń bayé ìjẹ gbogbo táwọn èèyàn ṣe ti fi ń bayé jẹ gbogbo pátápátá lọ́lọ́run làwọn ń bẹ láti pé kí wọ́n lè jẹ́ role model fún wa àpèjúwe tó dáa láti jìnnà sí wàá bàjẹ́ àwọn èèyàn jẹ́ káwọn èèyàn mọ̀ pọ̀rọ̀ nǹkan bẹ Ramadan ní ń bọ̀ yìí sóti ọlọ́nkọ́jọ mọ́ta ìjọba dáadáa ah. kálukó ti rò pé ah, èmi náà ń tiẹ̀ kó àbójẹ́ báàgì pure water bójẹ́ kí ni ọlọ́run bá aláàdẹ̀ ṣe oúnjẹ wálẹ̀ dáadáa kéèyàn wá máa kó owó jọ pé nínú Ramadan tọ́lọ́ ọba aláàmọ́ ń yọnu sẹ́rú òun fẹ́ máa ṣí àwọn èèyàn lẹ́nu àwọn èèyàn oníṣe yẹn bẹ́ẹ̀ olórin tí ò ní nǹkan kan yóò sì palẹ̀ mọ́ bí owó yóò sì máa lọ láàárọ̀ ọjọ́ kejì ń jẹ lábàkánú òkè lẹ́yìn pé ìjọ tó ti kí nìkan náà ni kí lẹ fẹ́ sọ pẹ̀lú ẹni tá a fún yàn tọba abẹ́dà ń dúpẹ́ fún wa lórí ẹ̀. ẹni tó ní àrò tí ó rọ́pò rẹ̀ fún wa àmì náà nítorí tiẹ̀ gbogbo tẹ́ ẹ bá ná Allah subhanahu wa ta'ala sọ ó ní gbogbo tẹ́mi àti ẹ bá ná fọwọ́ yóò kúlẹ̀ fún ọlọ́run ọba aláwo fi àárọ̀ rọ́pò máa nákọ̀sọ̀ mẹ́mẹ́lì sọ́dàkọ̀ sótìyẹ ìná owó nínú owó wa ká ná nítorí tọ́lọ́n kò dín owó yẹn kù ètò ọba adẹ́dàá ní Ànábì sallallahu alaihi wasallam ló sọ àríkọ́dẹ̀ ti wà náà àdéhìsì kan eléyìí tá a ti kà ní pépà nàbí ní inna min asharri nínú ẹni aburú jù nú àwọn èèyàn òun náà ni mọ̀ntòkìyà lè fọ́ ṣe é ẹni táwọn èèyàn ń sá fún nítorí aburú ọwọ́ ẹ̀ ìyẹn túmọ̀ pé àwọn èèyàn fún yàn lóko ẹ̀ bá ń fún bàbá yẹn ẹ̀ fún akọrin yẹn lọ fún torí pé wọ́n ń sá fún níbi aburú ọ̀rọ̀ bàjẹ́ tí ń bẹ lẹ́nu ẹ̀ so eléyìí wà nù kàn tí a gbọ́dọ̀ mójútó ẹ jẹ́ ká mú sí àdéhùn tẹ̀lé torí pé òun náà gùn púpọ̀ ó dẹ̀ láwọn ẹ̀kọ́ eléyìí tó pọ̀ táǹbì alákòjọ kó fi yé wa kó dẹ̀ jẹ́ kó wúlò fún wa láyé. òní báàbò látòkìrì sọ̀dí kọ̀ọ̀kan bí máa yẹ ṣokò àlẹ́ ojúpọ̀nà tó ní í ṣe pẹ̀lú mọ́pọ́nlé eléyìí tó túmọ̀ sí wípé nínú sísí múmi ni òun ká jẹ́ ni tí ó jẹ́ ọlọ́rẹ̀ ń ẹ ti rí ẹni tó jẹ́ kí ni tí ó jẹ́ ọlọ́rẹ̀ ń ta ẹni tí ó máa gbàlejò ẹni tí ó máa bùyàn ní nǹkan. báàbò ìwà ni látòkìrì sọ̀dí má fún ọ̀rẹ́ rẹ má bùn lẹ́bùn ẹ̀bùn tí ó kó alàbà má ọ̀nà rẹ̀ pẹ̀lú tó lè kó alàbà tí ó tó kó nira bá ẹ̀bùn ló bùn àmọ́ yóò kó alàbà ọ̀nà méjì ojú méjì làwọn èèyàn fi wà lánàá rí tó túmọ̀ sí pé ìṣesí àwọn tẹni tàná wọ́n jẹ́ni wọ́n jọ lọ́rẹ̀ ń ta àwọn èèyàn máa ń ṣe kí ni wọ́n máa ń ta ọrẹ gan ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ẹni tá a fẹ́ tọrẹ fún kó mọ̀ rí ọrẹ tí wọ́n fẹ́ fóun gẹ́gẹ́ bí pòun lẹ́tọ̀ọ́ sí tí wọ́n bá fún àwọn èèyàn kan àbí wọ́n fún bákọ̀lì pé ọ̀tà ló fún wa ṣá so alọ́ òde síbi ìyàwó alọ́ bíi kómọ alọ́ bíi sílé wọ́n wá fún wa ní bisikíìtì àti mineral bisikíìtì àti mineral ló fún wa a lẹ́tọ̀ọ́ sí iná sí bẹ́bùn mi tó lágbára ló ṣe kí ni ló fún wa àmọ́ àwọn kan gbọ́ yé nínú àgbọ́yé àwọn sọ̀hábà tí wọ́n kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni pé man sumi'a ilayka ma'rufa táwọn èèyàn bá ṣe dáadáa sí ẹ èèyàn ṣe dáadáa sí ẹ fákẹ́fì òwú irú dáadáa tó ṣe yẹn ìwọ náà ṣe kí ni ṣe padà fàyín lam tajid ma yukafi ọwọ́ kama kọ́ tó o bá wá ní tó o lè fi san dáadáa yẹn fàkúl fàdí n tí ó máa bẹ lẹ́mìí wọn nípa náà fẹ́ ṣe wí ẹ̀ padà sòtó bá wá ń jẹ́ kí ọrẹ ń ta rẹ̀ ó pọ̀ falápẹ́lẹ́ yóò wá máa jẹ́ ìnira fún lórí tí kò ní kápá àti ṣe padà ojú kan nìyẹn àwọn olùmọ̀ẹ́ni tá a bá fẹ́ pọ́n àlejò lé nínú ilé ìtànẹ́bí sallallahu alaihi wasallam tó wà nínú hadith ìṣesí sunnah anábọ̀ Muhammad ikramu dayf tá a bá fẹ́ pọ́n àlejò lé ká má wàá pọ́n àlejò lé pẹ̀lú tí ò ní kápá láti jẹ ó yà yín náà láàárọ̀ àmàlà fún un ẹran tó wà lórí rẹ̀ ẹ̀yìn náà ni ó wá jẹ́ni tí ìjókèlè so sáárì pé kíláàsì yẹn àti kó wa làbà ntí kì í jẹ́ nílé rẹ̀ a jẹ́ pé ẹ jẹ́ ká wo status ẹni tá a fẹ́ pọ́nlé kó má jẹ́ pé ìnira láti kíni láti kó bá ọ̀nà méjì táwọn olùmọ̀ tí wọ́n fojú wo headings yẹn the same headings yẹn òun náà dẹ̀ ló ń bẹnu hadith yìí so ẹ jẹ́ ká padà sínú hadith yẹn gangan àfàwà abu abdullahi muhammad bin ismail al-bukhari ó ní hadassana muhammad bin musanna àfàwọn àgbà muhammad bin musanna rahima allah rahmata wasa ọlọmọ sabakẹ àfa àtúndé pé kò fẹ́ sínú àwọn asahabu kutubu sita tí wọ́n gba hadith lọ́wọ́ ni muhammad bin musanna qala hadathana mu'adh bin nabi bin nazir qala hadathana ibn awan abdullahi bin awan an muhammad bin sirin muhammad bin sirin onitabi hadith kọlà kánú yẹkùlù ó ní àwọn sàhábà tó bá ti lé mú tábì yìí minkibari tábì yìí ó ní Muhammad bóne bùsùlì tó bá ti mú Muhammad bùsùlì minkibari tábì yìí tó bá ti ní kánú yẹkùlù wọn jẹ́ ni tó máa ń sọ báyìí àwọn wo ni ọ̀nà méjì ni ó túmọ̀ sí ni ó túmọ̀ sí pé ìmọ̀ ayẹ̀kùn náà sàhábà tí ò bá ti jẹ́nu àwọn àgbà sàhábà tí ò bá jẹ́nu àwọn sàhábà àwọn ayẹ̀kùn náà minkibari tábì yìí a jẹ́ pé yóò jẹ́ nínú àwọn àgbà tábì yìí nínú àwọn tí wọ́n bá ọ̀pọ̀ nínú àwọn owó nínú àwọn sọ̀hábà Muhammad bin Sirin ó sì bá ọ̀pọ̀ nínú àwọn sọ̀hábà ó bá ọ̀pọ̀ nínú àwọn owó àwọn tó pọ̀ nọ́mbà tó pọ̀ nínú àwọn sàbí ló bá pàdé tó fà tó jẹ́ pé ọ̀rọ̀ wọn máa fẹ́ dàbí ọ̀rọ̀ sàbí irú wọn wọn máa fẹ́ ka mọ́sálùmọ́sílè kìbárì tàbí'í àwọn tí lè sọ pé kọ́ọ́lá Rasulullah sallallahu alaihi wasallam torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn wọn máa ń so òun ni Muhammad bin Sirin kọ́ọ̀là kánú yaqulun ó táwọn bá nínú akibari tàbí wọn aunu àwọn àfa àwọn tọ́jẹ́ sọ̀hábà kí ni wọ́n sọ ni pé la tukrim sadiqaka mọ́ pálé ọrẹ rẹ mọ́ pálé kílẹ̀ pé ọrẹ rẹ alábàágbé rẹ mọ́ pálé alábàárìn kan a gbọ́dọ̀ rorú oore tá a ṣe fún èèyàn tí ó dánira kalẹ̀ fún oore làwa lánìyàn àmọ́ nira ló ṣe kí ni ló máa fẹ́ bí fẹ́ni tá a ṣe fún. pàtàkì jùlọ tẹ́nìyàn bá jẹ́ alápàlẹ́ èèyàn eléyìí tó jẹ́ wípé gbogbo tí ẹ bá wo lè ṣe fún yóò wọ ọ̀nà láti kí ni láti ṣe padà àbí láti wo báwo lòun ó ṣe mú oore so àwọn yẹn ànábì ti kọ́ wọn pé látàkìrọ̀ nàmínà màrúfù ṣe é wọn yìí fojú kéré bó ṣe wò lè má nínú dáadáa tẹ́ bá ṣe sí ma ẹ wá rò pé à ah, kí ni ah, ah, a no torí tí mo gbé fún yín lẹ́wà torí ẹ̀rìn wá látòdìdí ilé yín síbí ó ní à nínú tó dáa jù ni pé tí yẹn bá ṣe dáadáa sí wa káwọn ló ṣe ní ká ṣe dáadáa sí padà tó túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ọlọ́run ti jẹ́ káwọn èèyàn kan mọ̀ yìí pé èèyàn máa ṣe dáadáa fẹ́ni bá ṣe dáadáa sí yẹn ni nínú ẹ̀ ojú kejì rẹ̀ ò ní pé ká pààyàn lé ká gbani lálejò ká tọ́jú ẹni pẹ̀lú tí yóò kó nira bẹ́ni yẹn pé sẹ́mi pé ìgbà mí àìlè bí àlejò pé ẹ̀dá kò kí ni tèèsì yín ná kí lè fẹ́ jẹ yóò dàgbà pé sẹ́ẹ̀ ní kankan fún ni bẹ̀tà á ti wá wo status rẹ̀ so akọ àmàlà bí òkè lẹ́fẹ̀ẹ́ni tí ì ṣe kí ni tí ì sì jẹun àwọn ẹ̀yin náà lẹ́ni gbogbo ẹran yẹn o ẹni láti jẹ́ ni o yóò àwọn olùkọ́ sóhùn dáràn báyìí so àti ń ṣe kí ni àti ń kó nira bá nínú tí ó sì dá tó yẹ kéèyàn ṣe tànàbí sallallahu alaihi wasallam tó pè ní àpẹẹrẹ ìgbàgbọ́ ó ní man kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́run àti ọjọ́ kẹyìn kí ló ní kó ṣe falyukrim dayfa ẹni kó pọ́n àlejò rẹ̀ lé ikram ìmọ̀ pọ́nilé ìbàbàrà ẹni ìfúnnilọ́rẹ̀ ta ó wà ní òṣèṣe àwọn sàhábà kò sí ń tà náà ta kò sí pé ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kò máa bá pé nǹkan kan wá nì tí ò lè fi tani lọ́rẹ̀ kò sí. tó ti yé débi pé wọ́n bá àwọn sọ̀hábà náà àwọn àdìsí kan tá a ti kà sáájú wípé mákọ́ọ̀lá la àkọ́tún àwọn ò bá níbi tá ti tọrọ nǹkan lọ́wọ́ ànábì tó wá sọ pé kò sí kíni kò sí. yóò bá lọ wọ́n bọ̀ àwọn ìṣesí tó dá nínú ìṣesí ẹ̀yà ìdí tiwa náà ò ní wípé wọ́n ní omi ìléwọ́ kíni ìwọ àlejò ìyẹn túmọ̀ pé kò sí bí ó ṣe máa kò sígbà tẹ fún yàn lómi tí ò ṣe kíni tí ò bá dédé dédé ni ẹ wá pọn pàtàkì jùlọ wájú bọ́ sásìkò tó ń gbẹ́ngbẹ́ ni ó bọ́ sínú òrùn èèyàn wá lọ ní àmù lánàá ni o kì í sọ nínú rọ́bà tá a mú lónìí o àwọn lọ inú àmù wọn wá lọ gbé omi tó tutù wá tó yàtọ̀ sí tónú fridge tó jẹ́ pé téèyàn bá mú ara èèyàn ó sì balẹ̀ tó ti náà bí o bá ti sọ wípé omi èèwọ̀ àlejò ni àwọn àrò pé àá bóun ni ó ti wá di báwọn so abi allah subhanahu wa ta'ala ọba tí mo ń kẹ́ ni kó jọ mọ́sà kẹwàá na'am báàbù àzìyára báàbù àzìyára bó tẹ̀ jẹ́ pé àsìkò ó ti ń kó wa ní pàpàmọ́ra so ó dáa púpọ̀ kẹ́yìn ó lè máa pọ́n àlejò rẹ̀ lé anabi sallallahu alayhi wa sallam encourage wa láti lè máa pọ́n àlejò lé ẹlẹ́ẹ̀kejì a rí pé báàbù tó tẹ̀lé tá a pè ní báàbù àzìyára àfi ẹni tó bá lọ bẹ̀yàn wò tí ò rò pé àbí wọ́n fún mi ní nǹkan kan mo rò pé àrùn visitations kéèyàn kan tiẹ̀ lọ pay visit ó lọ bẹ ọmọ ìyá rẹ̀ wò ẹni tí ò rí ó lọ bẹ̀ wò abẹ́ni tí kò lálàáfíà ó lọ ṣe kí ni ó lọ bẹ̀ wò kí ni irú ọrẹ̀ ń kí ni irú oore tí mẹ́bí ká máa bẹ̀ra wa wò a rí i pé oore wà ń bẹ̀ gan fáwọn èèyàn bẹ̀tì ọlá ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ni ti sọnù eléyìí tá mẹ́nu bà níjọ́ mẹ́jọ kọ́ náà jájú jọ́ mẹ́jọ lọ eléyìí tó jẹ́ pé fóònù tí wọ́n gbélé wa lọ́wọ́ yẹn ó ti jẹ́ ká sọ àwọn ọ̀rẹ́ ń ta yẹn nù torí pé àwọn ẹni táàrí àti ẹ̀kùn ńlá àti wá wọn lọ fóònù gan àwọn èèyàn pè débi pé text message ni àárín yẹn ní jimá jẹ́ẹ̀dógún àárín ni ìjẹ́ẹ̀jọ́ so tá a bá níjẹ ìdógún tá a rí níjẹ ìjọ ẹ̀dá kò kí ni ó kù kílé ẹ̀ka ṣe kárán yẹn lọ́bẹ̀ẹ́rẹ́ pẹ̀tà àṣeyẹn mọ́ abẹ́ aláàkójọ kó ń sa ìyọnu sí wa kójọ kó jẹ́ ká ju ọjọ́ mẹ́jọ lọ kó gbà lẹ́sìn lọ́wọ́ wàhálà kàlàyé sàmdé aṣọ́dàlá ìlànà àti àtúntò lẹ́dẹ̀ẹ́.